Uh, okay, you like Kwankwaso. So who do you think say go win this 2023 presidential election? To I don't know say. Kwankwaso ya yi mun ne a rayuwa domin ni dan Kano ne, dan wara local government ne. Kuma ina tunanin. Election now, who you dey vote for? I go vote Kwankwaso and the Peter Obi. Why Kwankwaso? Because of Peter Obi na better person. Uh, me I know. Ah. What I propose is PDP candidates. which is Atiku by name, because he's well strong politician who has no godfather in our. For my right, me I like Peter Obi and Kwankwaso. What can I know about uh, Atiku? The Nigeria president. I not get the choice of these people who away content, but even Atiku and the Kwankwaso and Peter Obi, all I know choose these people. Morning. How you doing? I did fine. So which person you they vote for in this income uh, election? Kwankwaso. Oh, why? Um, kwankwaso ya yi min ne a rayuwa domin ni dan kano ne dan wara loka game ne ni kuma ina tunanin a duk wayan na aka tsayar matsayin takarar shugabancin kasar najeriya babu wani ya kwanta min arena irin kwankwaso domin kwankwaso ya yi a rayuwa ni ba za mu kuma da kwankwaso ba ina da aboki mai gadi ya ɗauke ya kai kasar waje ya yi karatu domin wannan abokin na bayan ya dawo kuma ya bani gudunmawa sosai da bangaren kuma wanda yake ba kowa ne bahi kwarin gwiwa da dama na wanda ya kai wani matsayin in ba kun kwasa ba. You get PVC? Uh huh. Voters You get. So they vote? Eh, all of them get. Ni ina da dukkanin wani abu da ake bukata na matsayin dan Najeriya na ni a rayuwata. Komai da komai ina da shi. Domin suna na auta dan warawa ne ni kuma ni dan karamar hukumar warawa ne ni. kuma ni ɗan giwaran ne kuma ni ɗan alitini ne domin gudunmawar da kwankwasa ya bamu ba za mu manta ba ya yi mana makaranta secondary school ya yi mana primary ya zo ya yi mana boarding school a haka din a yanzu haka nan ɗalibai suna ta karatu wasu ma yanzu haka ma sun zama injiniyoyi sun zama daktoci sun zama wasu abubuwa da mana rayuwa domin haka din dai muna jin daɗi sosai da kwankwaso kwankwaso ya yi mana mun gode mun gode allah ya ba shugabanci allah ya ba shugabanci Thank you Thank you. For this upcoming election now, who you dey vote for? I go vote Kwankwaso and the Peter Obi. Why Kwankwaso? Because of Peter Obi na Peter Pisi. Uh, eh, me and Noah, I don't see in time. Everybody he don enjoy. Peter Obi good. Peter Obi good. Do you have your PVC? Yes. you are voting for? I don't hear now. I don't talk am. Uh, ina kwana? lafiya kalau an tashi lafiya come this 2020 election kwan consul atiku peter obi who you think say is the best presidential candidate. no me for my right me i like peter obi and kwan consul make una know both uh, atiku and tinubu atiku and eh, tinubu dem go spoil nigeria i dey tell you true eh, na wetin i want. you get your pvc. pvc. Uh, you get pvc. i no get. Uh, you no know dey vote na. I, go vote now. For where? For Kano State now. And eh, you get PVC for Kano State? Uh-huh. Okay, you go Kano, go vote uh, eh, Kwakwaso? Kano, vote Kwankwaso. You know, collect money? I no go collect money. Okay, go vote now. Uh, nah, say You say you're a young man now, you suppose no sell your vote. To. Oh. No sell You know all legal I know now. Well, when you get to polling unit, you go ask. <laughs> eh? Ba da ma na gode. Malam good morning. Morning. Ya kasuwa? Ah? Lafiya kake? So, come 2023 presidential election now, who you prefer? Kwankwaso Atiku, Peter Obi, Tinubu, who you prefer to be Nigeria president? I no get the choice of these people wey content, but even Atiku and the Kwankwaso and Peter Obi, all I no choose these people. Why? I no go vote these people. You are not happy? No be sure I dey happy as now I dey pray to my Allah to bring better person for this seat. The way we can do loyalty and honest for this country. This country can need better leaders. But as now on pray we do pray. May Allah bring to you better person. We can do loyalty and honesty. You got your PBC? I get PBC now. Now who you go vote for? I never choose now. I never know who go vote. I never know. Sono Allah kasuwa. Na gode.